two million lọ́wọ́ ẹlẹ́lẹ́kejì tí mo bá ń parọ́ ẹ sọ pé kúhùn mi wá já èmi. gbogbo nàìjíríà ọ̀rọ̀ Davido ọ̀rọ̀ Wizkid lẹ́sìn ń gbé lẹ́sìn ń gbé lẹ́sìn drag ẹ̀ tí a ṣe bọ́ lórí tọ́pìkì yẹn ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ màmú yà yín tó ń gbọ́ mi tó ń dì í wọ́n wá wò pé báwo ni dídì ìdíjọ́ dọ́wọ́ bọ̀bọ́ tó wà lórí ìbò yìí you don't know say say we that live in the western world we got internet we very active and when Nigeria they turn their data and they reach out to us for money wherever ah starboy ah number one mo gbé fún ẹ àjọba ṣe kọkọ sínú àkáǹtì náà wá kí ló tẹ̀ ṣẹlẹ̀ ní ìlú yẹn tẹ̀ wá ẹ̀ nǹkan báyìí báyìí ló wà ń lẹ̀ o inside life me, you ẹ̀ aláyé wọ́n bá ju fídíò five minutes nineteen seconds in me. mo bọ́ kọ́kọ́ bá wọn ági o sẹ́rí torí mi yẹ wọ́n ní ọlọ́run ní ẹrí ẹ̀ gbogbo dájúdájú kẹ́ tó máa sọ ó ká lára bí sẹ́rí pọ́ ká lára sẹ́ńtírì sẹ́ńtírì ókè ọlọ́run ẹ wá gbogbo dájúdájú kẹ́ tó máa sọ because mi ò ní máa sọ nǹkan tí ojú mi ò tó màá lọ máa bẹ́ sí àwọn o máa wọ́n máa máa lọ máa járántì mi àwọn wèrè kan tí ọlọ́run ṣe tọ́lọ́run kò go mọ́ wọ́n máa sọ wípé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ mú nìyẹn ẹ́ lóòótọ́ sábà ṣe gbọ́ voice note tí Mohbad sọ pé òun rìn where's my boy where's my phone nìyẹn là ṣẹ́ǹtì gbé fóònù òun yà ẹ bá mi gbé Wùnmí wọlé òkè mo fẹ́ tákù Wùnmí lẹ́nu tí Wùnmí bá dẹ̀ jẹ ojú tó bá dẹ̀ fẹ́ jẹ ojú ayé má dẹ̀ pòtù fídíò lórí Snapchat mi rẹ̀ kí ẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ òun ẹ bá mi invite Wùnmí òun yà ẹ ṣí ẹ láì bí sí kò ní jáde kí ni òun thank you thank you thank you òun yà gbogbo ẹ̀yin tí Wùnmí tí ayé yín fẹ́ bàjẹ́ táyé yín fẹ́ ayé yín fẹ́ rògbò sketchy táyé ibẹ̀ ṣe kí ni táyé máa torí burúkú orí ẹgbẹ́ ẹ̀hùn mi wọlé sórí fídíò orí fídíò orí fídíò orí fídíò orí fídíò ìgbà tó orí fídíò kí ni wọ́gán wọ́gán wo pé lórí burúkú lọ́mọ yẹn. wòmí fúnra rẹ̀ mọ̀. àwọn èèyàn dẹ̀ ń bẹ̀ mí wọ́n dẹ̀ ń bẹ̀ mí pé kí pé torí pé mo jẹ́ artist àbúlé burúkú ní iṣẹ́ ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ń bẹ̀ mí pé torí pé mo jẹ́ artist pé kí owó mi bá tẹ̀ wọ ìwòrìwò ẹ̀ jáde. Mùmí fún ààrẹ mọ̀ ń sì ń fi the old Nigerian that wọ́n ní bí mo ṣe di ẹni. Ah, ah. Màá gbọ́, mo ní pé o ò fẹ́ rìn ní ìgbìmọ̀ èrè lọ. Rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì kò fẹ́ lọ ṣe DNA ṣé o ṣe díẹ̀ ni àbò ṣe. ọ̀rẹ́ gbé lọ́ọ̀bì kó lọ fáṣẹ fifty k fifty k má jẹ́ kó já láti wálẹ̀. máa gbọ́ this is life anything. àbí o. I'm asking ṣé o ṣe díẹ̀ ni àbò ṣe. this is London. kò tẹ̀ ṣe o. ṣé ti rí London la wà. dẹ́sà ti ń tẹ́gbù bá mi. London la wà. ẹ London ó jẹ London yìí. oye you understand àyè pé gbogbo life, tó ṣe orí everybody concerned anything that pé bí fẹlá ti kú gbà yẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbàdùn kú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àrùn nígbà dẹ́ pé ó máa jẹ́ dẹ́ pé everybody máa bá ní jù. gbogbo di ó London new that Mohbad is is alive. in this London ló tẹ London yìí kó tó kú. ṣé o ti understand. ó tẹ London yìí kó tó padà sí Nàìjíríà kó tó kú. ṣé orí wo kan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Eh. tó máa fi ẹ ṣe influencer. Ah. pààrọ̀. Eh kó máa ṣe one or two. ló láìpù ẹ lórí láìpù tá à ń jọ ṣe báyìí. Ah. ló láìpù ẹ lónìí pé tí o bá àwọn tó ń gbowó lọ́wọ́ ẹ tán ni kó máa parọ́. àbí ó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ. àwọn influence ìwọ tó jẹ́ ìyàwó èèyàn. bẹ́ẹ̀ni. o ò ní jáàmù ò jáàmù kankan torí pé. bẹ́ẹ̀ni pé gbogbo ayé ti mú ẹ. ẹ gbé láàkì kó lọ fáṣẹ dókítà bẹ́ẹ̀ a máa fàjà lálẹ́ yìí ni alẹ́ ìlànà gẹẹsì justice. ìwọ o máa jẹ ẹ pé fíìmù ẹ ò ní jámọ́ kankan tó o bá sọ òótọ́. bẹ́ẹ̀ni. torí pé píṣọ ẹ máa dàbí píṣọ gbogbo ayé ni. torí pé ní London tá a wà. London. London. London. Let who wan check am? ṣé mo jọ David Beckham. this lottery ṣẹ́tìrì. I don't hide my face. ṣẹ́tìrì. verified on Instagram. Ah. no play. àwọn tèmi kan dúró re orí bá wọn lọ. àjọ wà lórí street ni on the other hand. Ah. no play but let me now tell you one thing I mean, that hard mobile fan before mobile fight ah, ọlọ́run kọ́lọ́run fọ́run kẹ́ bọ́bọ́ yẹn ah, ọlọ́run. ṣé wàá rí gbogbo àwọn tẹ́ ẹ ní pé wọ́n pa wọ́n pa wọ́n pa gbá fún àwọn kan ẹ ká gbà báwọn ló tó bá padà wá sí gbogbo pé ah, ìgbòmíyà wà á rò pé ìwọ ló bí ọmọ twenty seven ọmọ twenty seven wọ́n kàn kú tòmótògó. mo ń pé ìwọ kan ló bímọ fún mi. ọmọ twenty seven kú tòmótògó. Ah, ọmọ twenty seven wọ́n parọ́ mọ́ Naira Marley gbogbo ẹni bọ̀. Ìyábọ̀ Òjó gan jábọ́ lórí tọ́pìkì yẹn torí pé ìwòrìwò ọmọ ògùn ẹ̀ ó wà níta. Ìyábọ̀ Òjó ìwòrìwò ẹ̀ ọmọ ẹ̀ wà níta. Ìtàláwà wọ́n ìjà wíkìdì tó ìjà wíkìdì àti Davido part one ìjà Mohbad àti Wùnmí part two ẹ jẹ́ kó máa lọ́bẹ̀ kó máa jẹ́ ẹ lọ́nà. My brother, my brother, come. I will family kẹsìrì wọn jẹ kọmọ Mohbad yẹn ní family ah. Ah, ó dùn mí gan ọmọ yẹn kú tògótògó now ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ máa wọlé ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ máa wọlé ẹ̀yin àgbẹ fifty ẹgbẹ láìkẹ kó dé fifty k ẹ̀yin èèyàn. Starboy good evening. good evening. hello Starboy. Ah, hello how are báwo ni gbogbo nǹkan mo wà ókè. ìyá mi wọ́n búlọ́ọ̀kì láìpẹ́ mi Wùmí ti ń bẹ̀ mí. Wùmí ti ń bẹ̀ mí. mi ò gbọ́ yín o mi ò gbọ́ yín o. God protection ló ń sọ̀rọ̀ God protection ló ń sọ̀rọ̀ ṣé ti gbọ́ mi bá. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ́ nísìnyí báyìí torí Wùmí báyìí wọn àti àwọn tíìmù ẹ wọn ti lọ ń arrest àwọn tíìmù bàbá wọn ti ń arrest àwọn tó ń wá real justice eh, so we need oh, real evidence. ẹ eh, fi wọn dẹ fi wọn dẹ sórí kò sígbà tí mo ní kọ́ máa yàwó mọ̀ ní. ẹ ẹ wọ́n eh, ṣe kọ́ fún mi. starboy starboy. ìyá mi mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ìyá mi. okay I need the real I need the evi evidence to dáa I need the evidence to dáa ẹ jọ̀ọ́. Ṣé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ṣé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ṣé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ṣé o rí pàdé mi? Ṣé èmi tí ó de ó mọ̀ tí ó mọ̀ tí ó mọ̀ tí ṣe DNA DNA ó yà ṣí ẹ láti ẹsẹ̀. wọ́n ti ń fọwọ́ ọlá gbá Mohbad lójú wọ́n ti ń kó everybody báyẹn ti understand. Ah, DNA but Starboy Starboy ó ti sọ fún wa ó ní virgin ló Starboy Starboy look at me Starboy let me tell you something ẹ gbé wá ẹdọjọjọjọ nípa wá fèsì mi níkùn mi wá fèsì mi níkùn mi wá fèsì mi. ìró kì í ṣòro fèsì lélẹ́yìí bóyá kẹsẹ̀ tẹ̀bálẹ̀ tẹ̀bálẹ̀ jù síta ìyẹn fún àwọn tó yẹ kó lè jù síta ẹ ti understand àwa máa gbọ́ gogoro tira ni a máa mọ gogoro jù síta a máa sọ fọlọ́pàá pé ọtí ló ń pa wá àmọ̀gbà tá a jù ni. ó dúró pa pé lórí pé mo bá ṣe é ti understand. ẹ ẹ dẹ̀ gbọ́mọ́ lọ́mọ now nísìnyí ẹ̀gbọ́n bọlọmọ bẹ́là fún ara láìkì ẹ̀. ó ní sọ́wọ́ ẹ̀ mọ́. bẹ́là ti wá láìkì ẹ̀ tó. bẹ́là ló sanwó tẹ́lẹ̀ ẹ̀. wọ́n á di. bẹ́là ló sanwó tẹ́lẹ̀ ẹ̀. wọ́n bá gbé kò tó wa gbé wa gbé wa gbé wa gbé wa sẹ̀. àní bẹ́là ló sanwó láìpẹ́ sẹ̀. tó bá ti di pé o lè prove ara ẹ̀. wọn ní sítórí rẹ̀ pé èèyàn kan ló pa. jerry bros èmi tiẹ̀ láìkì bíbẹ́ yìí ṣe yó lálẹ́ yìí ṣé ẹ níbi star boy ọlọ́run oh oh no they do like this give this brother this bros don You give am that thing make it post am àmọ́sọ̀kọ́ ti ló ń pa ọtí ló ń pa ọlọ́pàá òkè mọ́ lọ́tí. mo bí ọmọ kan tó ṣẹlẹ̀ owó mọ̀ kan tó ṣẹlẹ̀ sílẹ̀ tó mọ̀ kan tó ṣẹlẹ̀ tó mọ̀ kan tó ṣẹlẹ̀ gbogbo kan ti máa ń gbà lálẹ́ yìí máa gbé fóònù sí ẹ̀rí play mode àwọn Naira Marley gan àwọn ọmọ ara wọn gan wọn regret nípa wọn ṣe nínú gan wọn bá fẹ́ pè náà àwọn orúkọ wọn ní ṣe òkú kan nígbà yẹn. ẹ bí àwọn gáàdì yẹn bá ti jẹ ìjà anybody tẹ wọn àtẹrù wà lára wa wọn bá lọ bẹ wa wo àwọn ṣe kí ẹ̀kọ́ lálẹ́ yìí. ìbọ̀dá ìbọ̀dá tó rẹ̀rìn ẹ̀jọ́ kì í ṣòro ẹ̀rín lélẹ́yìí. Starboy Starboy calm down Starboy Starboy ṣé o mọ̀ pé hello Starboy.

àwọn kan wèrè kan wọ́n sọ pé àwọn ń ní wúlíṣì yìí. Show them, brother. Hey, hey, hey, hey, pull up, bro. Yeah, send them pull up, bro. Pull up. Send them pull, up. We are here. Bro, man, Star boy, Star boy, forget here. about accents, please. We are okay, here. Star boy. We are Star here. boy. Star boy. Star boy. Star boy. Star No, no, no one's coming out here. No, no one comes from any end. They just try and steal. They just try and steal. They just try and steal. You know what they try and steal? They can't come to this end, fam. They can't come to this end. Yo, they can't come to this end. They can't come to ah, this end. Then you come and protest. I think that's already, but You are not saying anything. You are just using us to play. This is 254 wá ló wọ́n ṣe kà wá tó dúró rè tó bá lọ dúró rè màá nípa ọmọ mi ṣèkà fún ẹ o ah, ìwọ bó dúró rè wá pẹ̀lú mi ah, o gallant yẹ tó dúró rè tó dúró rè tó dúró rè ok na you train am na your boy. Májọ̀ gbogbo wa sáà ní ibẹ̀ yẹn o, wọ́n lọ ṣe kà fún o sọ àwọn ṣe ká fún un lóyá tó rí wọn ṣe ká ṣe ká wọn mọ ká ní wàbí pa Mohbad ni wà irọ́ sílẹ̀ wọn jà ká pàgò lórí bu àbúrò ìbùkún ni ẹ má ṣe wìyà irọ́ ẹ má ṣe wìyà ẹ wọlé wẹrẹ gan allow no i'm good i'm good i'm good i'm good yeah yo ẹ má ṣe wẹrẹ bíbá yìí no no yeah. What's yourself, Bobby? Look, yeah, I'm, I'm good, though. I'm good, I'm good. I'm good, yeah. Ah. Come to London! ẹjọ́ máa yé wọn bí wọ́n ṣe ẹ̀ka ṣé mo jọ David Beckham ah, ṣé mo jọ David Beckham àbọ̀yàwó rẹ̀ wọ́n fẹ́ tọ́nà wáìsì ṣé wọ́n rẹ̀ bẹ David àti Wizkid ló ń jà ní èmi àti wùmí afẹ́jọ́ wọ ìjàkadì báyìí afẹ́jọ́ para tún gbé ìrè wọn ìrè wọn ó pa Mohbad. Na Starboy na dey follow talk to Starboy. Ah, ṣọ́ọ̀yà wèrè ni. Senior boss Starboy. Starboy Starboy two sixty two. Starboy, Starboy, we are 262 here now. We want legit with proof. Ah. Please give us. Ìwọ àmà ló gbé kiri ní ẹjọ́rí wọ̀. <laughs> Ẹyin ìyá mi, justice for Mohbad, justice for Mohbad. Yes, okay, ma'am. okay, justice everybody. for Mohbad. Listen, kí ló wà evidence man. Ẹyin ṣe sùúrù ẹjọ́, ẹ ṣe sùúrù. I'm going tó it. I'm going tó it. tí you know we're in London yeah and you got wifey where, where, yeah. Oh, oh, you you listen to this, yeah? I Oh, you listen to this, yeah? But you got wifey, and something happened to you, and your wife is telling the whole UK, he does not know, she does not know what happened to you. What the fuck is that? You know what I'm saying to you? Nah. That's shit. Damn shit. You get me? Yeah. My shit, you're fucking on fire, though. ó dà gan ma block you. who. Yeah, his family. family. who. yeah that's my that's my guy out here though what's wrong with you. I'm just saying na four four. no you get me. whole family. no that boy good. Kudus. Mo ní nǹkan tó fẹ́. Mo ní nǹkan tó fẹ́. Mo ní máa ṣe ẹ sí o, èmi ò ráyè o àbí ṣé ká lọ sí nàìjíríà ni ká ló bá pa wèrè ká mọ gbọ́dọ̀ mọ lóyìnbó wọlé. àwọn máa tiẹ̀ mọ́lẹ̀ evidence ò sí lọ́wọ́ ẹ̀. sábọ̀ evidence ò sí lọ́wọ́ ẹ̀ kó ṣe kó ṣe jẹ́ ara kó fún mi gbogbo lọ evidence ò ní gbogbo lọ tó sí lọ́wọ́ yín àbẹ̀ ya wèrè lálẹ́ bá pa àwọn wèrè kan tó sọ pé evidence ò you no see the video you watch the video even eléyìí gan wo fídíò lẹ́nìí gan eléyìí gan wo fídíò gan lẹ́nìí gan eléyìí gan wo fídíò gan lẹ́nìí gan what what happened you were were you not disappointed. Were you not disappointed? Yeah, what you saying? Love, my brother. Not me. Here, bro. You know what I'm saying to you, bro? We don't gang out here. Listen. Pull my strap on you. No, don't pull any strap out here, though. What you saying? You want me to take you. I'm good, though. What I only someone. Who? Business. Business. Business account. Wait, how much? How much? How much is the money? 10, 10, Man, that's two thousand money. I'm going about. Ó ti kò lólóòótọ́ ẹ̀ parọ́. Ṣé máa gba one bill ni èmi ò ráyè? Owó tó bá ti gbé wá síwájú mi tó bá bro wá bí ọmọ ìyá mi lórí wèrè ilé yìí kò gbọ́ Yorùbá. Owó tó bá ti gbé wá síwájú mi tó bá ti jẹ́ hundred bill mi ní èmi ní tẹ́rìtì. Ṣùgbọ́n tó bá ti gba ẹ ẹ àwọn ìyá Ṣàlì. Bàbá yóò gbàgbé. Bàbá mi ò gbàgbé. Bàbá mi ò gbàgbé bẹ́ẹ̀ ni sọ pé ten thousand owó kékeré. ṣé kàn mú àwọn èèyàn ṣe rí i. ẹ ti rí àwọn eruku mi ti dúró rí. ṣé ó fọ́ nìyí àbí. ẹ ti rí wọn ní tarawa gang member ṣe ti rí ṣe ti rí London colons members ṣe ti rí ẹ wo ṣe rí pé black black lọ́wọ́ wọn ṣeré London ṣe rí pé black black gan-an bàbá yín wọ̀ wọ́n dúró sẹ́yìn wá gbé wa ìwé lẹ̀ṣẹ́ wèrè tẹ̀ ń jà yìí ẹ̀yìn wèrè. bí wọ́n ṣe kà ẹ̀yà tí mo jẹ́ ní fẹ́ kà. bẹ́ẹ̀ni o ọlọ́run ẹ̀sọ́ ti dé o justice from Mohbad ẹ wà lórí TikTok kudus kí ló ń ṣe ẹ ah, ah, kudus wá tó ti yọ ìfà facebook ni pẹ̀lú tó bá. ẹ wá ayé yẹn wá a máa bá wọn fàájà. kí ló ń fàájà. tẹ láìpẹ́ lọ kó máa lọ sí. láìkì ṣó fẹ́ ó fẹ́ jẹ láìkì. london la o. london la wà. ṣó fẹ́ jẹ láìkì ni. london pé. lọ́dọ̀ ẹni táwọn bọ́ọ̀sì fi gan jẹ ló bẹ dá ló bẹ dá àyàjà sáàbù ẹ̀ ẹ wò ẹ sí ní gbogbo àwọn ọmọ wọ́n mọ̀ sí ilẹ̀ káàkiri pé sáàbù ẹ̀yà jọba pọ̀. sáàbù ẹ̀ ó yá ó yá ókè MC Lagos boy láti bẹ́ẹ̀ fà tó fẹ́ wọlé ẹ̀yin tèmi.

Lagos boy, ẹ jẹ ni Lagos boy, ẹ jẹ ni Abrakaya. Ìwọ ìṣọ̀mọ̀ ẹ̀yẹ náà, ṣé ìwọ ọmọ ẹ̀yẹ? Jẹ́sí ọmọ mi náà ni. Lagos boy Lagos boy Lagos boy Lagos boy tó ń gbọ́ Lagos boy Lagos boy tó ń gbọ́ ẹ̀yin ọmọ ayé ẹ̀dú òre ẹni tó bá ta fílẹ̀ ìpínlẹ̀ mo ní kẹ́ ṣáà ìdí ẹ̀ ẹ wá ẹni tó bá ti ṣe wéléwélé bíbá yóò yá ṣáà ìdí ẹ̀. Kudus. Kudus. Kudus. Kudus. Kudus. Ẹni tó bá ṣe fẹ́lẹ̀fẹ́lẹ̀. Ọgbẹ́ mi ta police station ìdìbò rẹ̀ káàtì. Ìwọ bọ́lẹ̀ náà. Ìwọ káàdì kú. Bàbá àgbo bọ́lẹ̀. Hello, Kudus. Kudus, yo, any man that come out here, you know what I'm saying? Yo, delete them àdúgbò wa la wà òye ìyẹn ẹbí active bro ìtàláwa o ìtàláwa justice for Mohbad. kí ni. nínú London yìí a ní bọ̀bọ̀ aláwọ̀ tó ń tẹ̀lé mi London yìí wà láì mo gba àwọn pọ̀ nǹkan ọ̀gbìn Starboy you're very quiet ìwọ tó ti dá sọ̀rọ̀ justice of Mohbad kí ló so come come máa bẹ dọ́bù double tap, wà fún kọ́kàn máa dọ́bù ẹ̀ẹ̀kan kan wàá sí justice for Mohbad kí wàá ní nǹkan tá a fẹ́ gbọ́ sí. are you new in London? Someone is saying Hold up, tap. <laughs> Someone say, someone say these guys are new in London. They don't even know. <laughs> Be like, right, yo, right, you don't need right. to chat to them. Hold on. No, no, no, no. Yo, yo, yo, yo, yo, You know, if you want there. Make their face. No, they're not sharing their face. We said we all you in London. Bro, you lot trying shit, bro. You lot trying Uh, Who is on it, bro? Uh, Who's on it? There's nobody on it. Who's on it? Bro? We're on it tonight. Oh, I'm, oh, guys, we're on it tonight. We're on it. Oh, Sing, man. We're on it. They killed Mubad in Nigeria, Papa. Yeah. No, nobody's on it, though. Let's just chill for a bit. No one is on it. No one is on it. No one. No one is on it, bro. I'm 100% guys, man. No one is on it. No one. No one. No one. No one. No one. No one. No one is on it. No one, no one is on it. Normally people. No one is on it. No one is on it. was You get me? No one is on it. No one. No one. What? Yeah, because Yoruba, innit? Hey. Because we're fighting for justice see, from Mubad. See, I'm on the run and stacking up the team. Yeah. Yoruba. Yoruba. No one is on it, though. No one. Listen, boys, yeah? No one is on it. Trust me. No one is on it. Yeah, tell them no one is on it. No one is on it, bro. I'm a Yoruba boy, You're a Yoruba boy. No, Igbo, Igbo, sorry, Igbo, Igbo. Igbo, come on. Put the camera down, it's Igbo. Igbo boy, my guy. My guy, too. Igbo, Igbo. kí wá làwọn nǹkan tó wá sọ ọ́ là ń sọ a kò sí kankan tá a rí tó wá sọ ọ́ là kò sí kankan tó wá sọ ọ́ là o kàn ń sọ yóò yóò yóò yóò yóò kí wá ní yóò yóò yóò tó ń sọ yẹn sìn kí wá ló ní ṣe a understand nǹkan tó ń sọ ẹ́ o kò gbé wa ní handicap injection on a weekly basis? What if it was that injection that the nurse actually come to do, not that she came to treat him? Or let's look at when police said they saw five used syringes with two with two or three. nothing jare. would the substance in those used syringes, substance to embalm a corpse? That is a question. Now, they buried him. It took some time. So that is time lapse. But the sample the government took will still help to come with some result. But the longer a corpse stays, the lesser the accuracy because there is discomposition going on. Anyone that understands the process of embalmment, we know that they drain the blood in the stream of the corpse and fill it up with chemical. So, I don't know if they need to test uh, his blood, which blood is there for them to test? But Postmortem examination can be done years even after the corpse. Because it's been done in other countries where they were even with the bone, they can still do some certain things. But in this guy's zone, it depends on what they are looking for and how accurate they would have wanted it. It would have been a nice story if the family had done private autopsy all this while. in the last several months, it would have been a good story. But the law will still allow the family to do autopsy. The case of Sylvester, that young boy that died in school, the family carried out autopsy. The state carried out an autopsy. There was a dispute, and they did the third one, and they were able to agree. So There is an opportunity for the family to do autopsy if they want to. But the question now is, is performing a private postmortem examination of the corpse is a part of the plan of the family? That is another question to be answered. Aristocrat, sir, can I quickly ask a question? Please go ahead. Yeah. Aside um, the embalming stuff, there is another thing that bothers me so much. Like, okay, fine. The embalming stuff has been done. It has been done, right? So what about yes. when this, this guy was buried and it was completely was completely cemented? You know, cemented the same day. What was that for? Because I believe if such is done, it shouldn't be, you know, there, there should be some space of days, like, so that the the the the sand could you know coagulate together and before it's being you know maybe decorated fenced or whatsoever but you know it was being rushed to be buried and completely you know it, I, I think that should be part of the conspiracy. Like, should in case he wakes up or what, or maybe someone get to check and maybe they want to inspect his body or maybe the guys, you know. I don't know why the reason of cementing him to that level of, you know, being concreted, as in the concrete and everything, you know, it baffles me a lot when I think about that too. Like, okay, fine, this guy was killed, his neck was broken, and even right inside the coffin, they could, you know, they saw this kind of um sawdust there, and even the blood, you know, traces of blood right there. What is the essence of the sawdust in the casket? Now, let me say something. Let me first be sarcastic. If you ask me, now who I go ask? Mm-hmm. you know, there was much debate about cementing the what do you call it now? The the burial not allowing the sand to to go down to set in. But then they were attacking the father I allowed them to do that and do this and do I don't know why they did that. And I think maybe the police might look into it, question about it. But if it's not bringing much lead, they can overlook it. Now, let's go back to where some people said there was blood in, in the coffin. It still takes me back to where I said Rigomotis at setting. The corpse is already decayed. Imagine someone that died on Tuesday <coughs> and by Wednesday, the composition is going on faster. It means that person did not die on Tuesday. Now, if you go to many coffin of fresh body like that, you will find blood. Even when the uh, if you if you've been to mug, uh, um, mug before, you will find blood. So it all depends on things around that. About the sawdust, it could be the composition of the coffin. I don't know. Uh, many people spoke about throwing elements into his coffin. I still don't know. But I think police are in best position to tell us what it is and ask questions where questions I, I, to be I think about what you just said. Legally and maybe lawfully, you say you don't know. The, the video being, you know, uh, distributed around the social media. Wait, wait. All Let me some something. Calabashes, gourds, legally, right inside the coffee. Eh? Legally, yes, I say I don't know because law don't believe in fetishes. That's why conspiracy wise, you can come up with any conspiracy theory. You can go ahead. The reason why I say that, okay, and I don't believe, of course, the traces of blood, we understand that how that you know, happens sometimes during this regenerative stuff, um, days after, like that. But in this case, there are so many things that are hidden. Okay? So that's why I said it could be part of the conspiracy because I don't think in any coffin, any coffin, you know, being used to bury corpse, I don't think there is a sign of sawdust. And I don't, have never heard it that if yeah, some uh, eh, eh, eh, sawdust in the coffin, I have never heard of that before. Ejiro, some coffins are built like that. Some. Some, but I'm not, I'm not going to defend them for this mobile zone based on uh, shady, shady things they've done. But some, some, some coffins are built like that. When uh, the one uh, we bought here to bring my sister's body home uh, last year uh, was was built like that. So yeah, some, you know, it's because them, I yeah. think that one is because of the distance, you know, yeah, transporting from like you know thousands of miles away from home so that could be used, you know, in the aspect of, you know, being absorbing. It's just like absorbing the, the, the, the water, bill feed third half from the body system. That one is understandable. But in a situation whereby you just rush to bury this guy within 24 hours. Yeah. Andrew, you see, Andrew, you see, when they, yes, okay. You say uh, Baba Mubad in his interview has stated the reasons, there are circumstances that surround the orally buried. and that circumstances is uh, as a result of uh, the unavailability of the the death certificate yes, and I the position report. I understand. So yes. that's why I'm putting Yes. So if if we are if we are saying that inside that coffin is yes, for me. yes. But Baba in one of his Baba in one of his no he, now we don't know what coffin that was used. If there is possibility of coffins having sawdust, Madam Susan have just confirmed to us now that there are coffins with sawdust. We don't know why they bought the coffin with dust sawdust. We don't know if that was the one that was available, but we know that a coffin that was used has sawdust in it, and it is a small size coffin. That is a, that is established. Number one number two By, baba there's no oh. there's no coffee have sawdust you. there's no coffee have no sawdust. i said lady susie i said lady susie no, just confirmed that she used that was like that because of the distance uh, i mean she established mm. she established mm. that there's sawdust in the coffee and that is the only evidences we have right now. We're going to have work with that. I explained our own condition is different because transporting that body is a thousand miles away from home. So that so I understand. just to absorb the you know water filtrate from the body. So that one is understandable. Yeah. Then in Mobasa, but we don't. That's what I'm saying. Situation. We don't know what coffee okay. was bought, but we know that the coffee that was used was a small coffee. That is what we need to establish. Yeah. You understand? That is okay. one feasible thing. That sawdust now can be denied, can be overlooked But the fact that that small, that coffin size is not a size can be fought, can be established. If he says there is no sawdust, you understand? If this the buyer, the embalmer said there is no sawdust, we don't have any evidences. We are not sure. We are only speculating sawdust, right? But we know that the coffin is small. Number one. And Baba has in his interview said that he, the general public, advised him to protect Mubad because that land is an open land. and that leaving him there without uh, proper security would be uh, would be disastrous. And that was why the next day he went to cement. <coughs> it was due to people outcry, due to people's different opinion and advice that your son is, is, is a glory. You don't want to leave him out there unprotected. And that was when he used the OPC people to guide that place and use money to cement it. I mean, just like a form of protection. Okay, you understand? I, I he said that. He said, he said that in the interview. I don't know if anybody heard, heard that. I heard him. You see, can I yeah. can I help can I help uh, Angie uh, to help with her curiosity with her question, and uh, my answer is going to be in a controversial way. You understand? Okay, Angie your curiosity about the sawdust, okay? Uh, curiosity about the sawdust. This is my own controversy way of talking right now, okay? Uh, to to me, okay, uh, eh, we're gonna I'm gonna say okay, maybe they put that because um, the body uh, he was being uh, being killed uh, by stabbing, uh, stabbing Uh, blood will definitely come out. Uh, they told us that, oh, they harvest his organ. Definitely, if they harvest his organ, is uh, they, he might have a cut that blood will definitely come out. Uh, they say he was stabbed. Uh, definitely, if he was stabbed, blood will come out. If was they say he was embalmed. He was embalmed. They definitely cut him open, take something out of him. Uh, definitely blood or liquid will come out. So in that case, uh, they had to put sodas in the coffin so that when they move the body around, uh, won't have that leakage coming out from the coffin. What about that? This is my own way of, you know, controversy way of explaining your curiosity for you now. Okay. So when we go to smell <laughs> for the cementing of the grave in another way. I'm not putting it on anybody. I heard Baba Mubai when Baba Mubai said uh, they asked him to do it. What about uh, the the they, they, they cement it because their babalawo already told them, hey, this guy is a very strong person. Don't don't kill him. And they still went ahead and killed him. And in their own mind, they think probably the boy he will rise like Jesus Christ again. So what do they do? Uh, they don't want him to rise like Jesus Christ. So they had to cement the grave, you understand, you know, to protect him from rising, you know, because they probably believe uh, this boy have a, a superpower. Because for somebody that you have uh, tormented, for somebody that you have humiliated and tortured. You know, you know they broke Boba's finger at one point. You know they've done him a lot of things. It's somebody that you put in drug in his food for him to die. Somebody you've been killing, you know, slowly, slowly, slowly. This person refused to die. Somebody that you starve, you know, you deny him of his right. Still, his voice is waxing strong. You know, So there is a cause for them to be scared, you know, for them to say, okay, ah, this boy is a superpower person. Ah, we don't want him to rise, you know. Let's cement the grave so that he will not get up. What about that? You know. So these are the things we should be thinking in our own way, in a, in a controversial way. You understand? So Uh, does that help your curiosity in general? Okay, thanks, Susie. Okay, the, from my own point of view, okay, mm-hmm. now, if mm-hmm. you go back to the burial scene, there was a time, you know, when the casket was brought forward, and I think Perkins was the actual person, you know, clamoring for them to open the casket. And dear, they were like, no, no, no, no, don't, don't open. No, mm-hmm. until you know they were, you know, being forced to open it. Why? Number one, why, in the first place, were they against the casket being opened? If not that they knew what they have done, that's not. Heavy. Hmm. But let me uh, no no no wait don't go number one let me answer you that question because they they were preventing people to not see uh, because you see the way his neck was bent is an eyesore exactly you understand saying. okay exactly so I'm that saying. one we all knew that's when somebody we some of us got to knew know that his neck was broken. You understand? So, and bent that way. And that is when we probably understand that the gasket was too small, you know. So, go ahead with your second okay, question. Yeah, for me, you know, I'm just trying to count part of the conspiracy, me, I'm um, you know, putting in forward concerning this issue at the time of um, being being um, embalmed and at the time of being buried. So mm-hmm. I'm trying to bring out some conspiracies around that time. Now, aside that, even wait, for the wait, fact that Hold on, Angel. Angel. Okay. Let me ask this question. Is it a usual practice when you are moving a corpse to the burial ground for you to open it? If they want to do like the last respect, it is right for them to open it for everyone no, to see. No, no. No, no it's, it's not done anywhere. You don't open it. Once, if you want once the body the is closed, you go to the closed. house in the morning. Uh-huh. You know, this is what they do. After waking, early in the morning, they do lying in state. They will uh-huh. open the top. You always have two, um, you know, that cover is divided yeah. into two. You yeah. open the like face side. You keep it under a tent, decorated. You go to it. From there, they will move you to church. If that person is a Christian, you don't open the coffin again until you bury it. You bury it like that. So, in the first place, if truly they even want to follow that tradition, no Jupiter, you say they should open it for what? No one open it for you because it's already at the burial ground. You don't open it, you do all your prayers there, you bury it. Uh mm-hmm. -huh. Now, that people are shouting. Probably they open it. Okay, these people. Check most of the people around where this young man was buried. The, those guys were going gagas. They were unruly. You, you can see it on the video. That is one. Two, it came out to be that their demand gave the world the opportunity to see the conspiracy They were sealing, they were shielding. They were, we were able to see the neck that was broken. People were able to see liquid of blood and water coming out. People were able to see the sawdust. Now, this is what for me the sawdust was meant for to suck the fluid coming out of him. It also points to the fact that blood and water is leaking from his body. What would they do? From the period of carrying it, from where they plot the coffin to where they would bury the corpse, they don't want a situation where fluid will be dropping. Again, there were allegations that the coffin cost forty two thousand naira even with two million naira now the lab brought him to that place they filled it up with sawdust so that it can at least suck enough of the fluid and i think that is the you know for me the most logical reason for putting sawdust in the coffin. but that they must open the coffin at the burial ground. It is not done. So, if I may suggest, you know, I think we have some of his friends, you know, in the hood around there. And for me, I think the reason why they suggested opening the coffin was because number one, they knew could this be real Mohbad? Because you know, seeing the coffin itself is like this is smaller than his height, you know, his size. So they actually want to be sure. Are you sure this is Mohbad's call he brought to to Ikorodu or whatever? I think um, was their own. so, said when God is working in your favor, some mm-hmm. things will not work. Hmm. Assuming with the two million that Mubarak gave these guys, hmm. assuming Mubarak was buried in a private cemetery. Hmm? Yeah. Nobody all those people that are saying we are expand, we are expand, they will not get them. Yes. They will be at the gate. Only key people will go to where they will bury him. That is a fact. Mm-hmm. Assuming they actually spent to ensure that he had a befitting burial. Burial. Nobody will have seen what happened. Nobody. They wouldn't have, they would have, have bought a proper casket. Value a proper casket like a million naira casket or five hundred thousand naira casket even to fifty thousand naira casket will look fine not for the two naira casket. and they would have bought his size you know. <coughs> it is greed it is greed that brought out their secret. That's exactly what I'm saying. That's why I that said it's, it's, it's part of the conspiracy because people will be so curious there. You know, people that have met him before, his friends in the wood, like, ah, if this coffin should bury Mubarak, as in fit in Mubarak, are we sure this is Mubarak's corpse they brought to Ikorodu, you know? I think that was the mm-hmm. curiosity they had, that they had to, like, you know, like, you know, but don't also forget, don't let us also forget that as at the time Mubarak died, the conspiracy theories have not really been well fleshed out. It wasn't. It wasn't. Yeah, it was. It was. It was still. It wasn't cooked. Wasn't it was still. Yes, it wasn't. It was, still just manifesting. What? Yeah, think what the only thing they were bothered about is the size of the coffin. Yes, what you that thing up was two things: the size open of the, the coffin, coffin. and, the and when the coffin was open, the sight that was seen a broken neck. That was two things. And you could see fluid, sawdust in that coffin. Yeah, we knew that it was the size that brought about the opening. Uh -huh. And uh-huh. when they the opened part, it was when they saw the broken neck. yeah, <coughs> uh-huh. the third part that still brought in suspicion again was the element that was being thrown into his coffin by all the people that were throwing whatever they were throwing. another thing that now pitched Baba Mubaz instantly against the people of Ikurudu when they said that people wanted to attack him was one man that came that said Baba Mubaz did something bad, bad, bad. And the reason yeah, why I wanted to bury in the middle of the night. Yeah. Thank you. Yeah. Thank you. You see, that, that bad people, man. what they've done with these cops was this. They never had the inclination that the government will exhume that body. It has never happened. So exactly. they were like, we buried him. They now want to come up with different narratives to say Baba Mohbad was responsible for his death. That was what they wanted to do. Yes, that was why after the guy was buried, Karima went to town yeah. talking orishirishi. The other man too came with his own story. He want to bury the something at night. They continue to talk plenty things. If that body was not exhumed, people would have been blaming the father. With the kind of narrative these people are coming out to. Yes, Just that like was the Bible why, says, why... all things work for the good for those who believe in God. Aristocrat, aristocrat. Yeah. Are, let's not forget that uh, the reason why we are talking about this is uh, trying to establish why and what happened. Why? Yes, yes. From yes. the onset, the police failed us, not condoning the scene, not sealing up the scene, and the most the most controversial thing was that, and I don't know why people really don't talk about that <coughs> aspect. Even the other side, the other party, the police said that they found syringes in the house after then after he was exhumed, right? Mm. And after about nine days, mm. it was after about nine days that they went to the house and they find they said they were going there to investigate the CCTV. Okay, before we talk about the CCTV, we did nobody ever talk about CCTV. It was from that camp that they said the CCTV There's no CCTV. It was Yabo Ojo that was first person to announce that there was no CCTV in the house. Before the woman herself now said, there is CCTV, but it is not working. You remember? The mm. police preliminary said that they were going to invest. It was the police that started to mention the issue of CCTV when they were making their preliminary report. They, they said we were going to investigate the CCTV. it was then we discovered They use syringes and the glove. After nine, ten days of assumption, police commence investigation. You know, the guy was buried nine days. It was mm-hmm. nine days after he was buried that they exhumed mm-hmm. him. So let's say he was buried on the 12th, right? And the, the nurse has, on the 13th, the nurse has given the injections on the 12th. Mm-hmm. So on the thirteenth plus 9, 13 plus 9, or the assumed day was there. They will say it was on um, the 22. Mm-hmm. Yeah, on so that on the 21st. That means on the 21st was when it was assumed. You understand? The police now take another four or five days to do investigation, and that four or five days plus 21 is the uh, plus 21 is 25. It was on the 25 that police find out that day eh, see uh, syringes. So the syringes was lying there since on the 12th till on the twenty-five. Use syringes in a house that where people over fifteen twenty people were staying. The police discover syringes and use gloves. Even that one. In the house. Big question mark. Big yes. question mark. Will a criminal leave behind? Leave <laughs> used already. And glove that was used already. For all you, uh, for all you, see, buyer, buyer, you see this uh, justice from Mobad. It's not us that is fighting. You know, we know we are all Christian. There are some things that we need to to learn. We need to learn a lot of stuff on this justice from Mobad you know, a lot of things that is happening is God. You understand? A lot of things that is happening, God is trying to expose them, and the spirit of Mobad is trying to expose them. You know, probably they thought they've cleaned up, and behold, behold, you know, they, they, their eyes was blind, their mind could not. You know, when you do some things, you understand, your mind will be all over the place. Maybe they were trying to clean the blood. Blood that is all over the place is their focus. And they, they forgot to, to clean that aspect of that syringe. You understand? And God exposed them on that aspect. So God is working in our favor. Despite that, the, the system don't want us to get justice. God is still working in our favor. to get this justice. And oh, Susan, I'm going to leave it at that. Yes, sir. Let me drop this. What if? Yes. You see, these guys that are able to create a world class script yes. of the death of Mohbad like this. This is a world class script that is bringing a lot of confusion. What if they planted those syringes? Yeah, it could be. It could be there is a Judah. No, no, it could be. no, hold on. No, leave the Judas. Leave the Judas. Uh-huh. What if they planted it? Number one, they've tried to erase any everything about. I'm, I'm service. I'm service. Can you please mute? I'm service. Please mute. You know, everything about the blood. They've wiped uh-huh. it. Baba Mubasa blood. It does not exist again. They've wiped it. They now thought, guys, we said the nurse came to this house. Mm. We need to plant something so that at least gas. we find something. They will go and get syringes, remove the syringes, do what they want to do, and plant it. There. This is crime. Criminals can think anyhow and try to create a decoy. So that you'll be chasing shadows. Maybe they took those syringes to wherever they took it. Maybe it's Omionyo or it's uh, Omishowo <sighs> or any other thing they just put in just to create decoy. Because nobody will tell me that for days that they never knew that they were going to, syringes government used. was going to exhume the body. They never knew government would exhume the body. And they didn't not go to tell the police because you look at a case where a nurse came to the house injected someone and the person reacted at the end of the day the person died but you allowed that nurse to go home allowed the nurse to go you did not report to police in any form until people were shouting that is when we begin to hear story story story story it means initially they never had plan to report the case Uh -huh. If uh-huh. they had planned, they should have called police on the nurse. They never had plans. Yes. Uh -huh. It uh-huh. also means that possibly they connived with that nurse uh -huh. in order to create this perfect, wonderful, world-class Nollywood script, The Death of Mubad. You say, this is a wonderful script. It's a wonderful script. Because this guy yeah. had creating decoy at every point. You talk. At every point.